ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nu rere sí ènìyàn mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ èyí yìí ní ọkùnrin ní obìnrin wa lọ́mọdé àti lágbà wa níbikíbi tí a wà tí a ti ń gbọ́ mi ní orúkọ jésù kristi orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti life world èyí tó ń ṣe ẹ̀ka kan láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti bmaa èyí tí ó fìdí kalẹ̀ sí <clears throat> nàìjíríà ẹ má bínú sí mi ẹ mo fẹ́ lẹ́ẹ̀kan sí kí wá káàbọ̀ ẹ àti tẹ́ bá rántí ẹ rí wípé a ti ń bá ara wa sọ̀rọ̀ lórí ìmúra kùkù kẹ̀kẹ́ lórí àkókò tí a wà yìí ìyẹn ni àkókò kérésìmesì ẹ rí i pé àtọmọdé àtàgbà ló ń raṣọ tuntun àwọn tí wọn lówó àti raṣọ wọn ń wò bóyá wọn ṣe máa rẹ dìyẹ àwọn tí wọn lówó tí wọn lówó ẹdìyẹ wọn ń pinnu wọn ń lérò bí wọn ṣe máa wá nǹkan tí wọn á ṣe tó yẹ pé wọn á fi ní ìdùnnú ní irú àkókò bí irú eléyìí ọ̀pọ̀lọpọ̀ ló ń ló ń decorate ilé ni wọ́n ń ṣe ilé lọ́ṣọ̀ọ́ ni wọ́n ń gbé àwọn nǹkan tó ń tanná yindínyindín ni wọ́n ń gbé sílé láti múnú àwọn ọmọ dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kókó gan tí àkókò yìí tí ìtumọ̀ ìtumọ̀ àkókò yìí ó ṣe pàtàkì fún wa láti mọ̀ ó ní a ṣe ń bára wa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ nípa àkókò àkókò tí a wà yìí àkókò kérésìmesì ó jẹ́ àkókò tí ọlọ́run tí ó mú ìlérí tí ó mú ṣẹ ọlọ́run wá jẹ́ olóòótọ́ bàbá yìí ó tó sinmi lé ọlọ́run tí à ń sọ yìí ó tó fẹ̀yìntì ọlọ́run tí à ń sọ yìí òun nìkan ló tó gbójúlé tá a bá sọ nípa òdodo ọlọ́run à ń sọ nípa à ń sọ nípa ìwà ìwà ìwà láàyè ọlọ́run à ń sọ nípa ìṣẹ̀dá ọlọ́run tí kò lè yí padà à ń sọ nípa ọlọ́run tó jẹ́ pé ó ṣe ìlérí tó sì dúró ti ìlérí ẹ̀ láti múṣẹ ẹ rí ó sọ nínú ìwé jeremiah ó sọ fún jeremiah ó ní mo dúró ti ọ̀rọ̀ mi láti múṣẹ ọlọ́run ìlérí ọlọ́run ṣe é sinmi lé ó ṣe é dúró tì kódà ní àkókò tó jẹ́ pé gbogbo nǹkan dúdú ní àkókò tó jẹ́ pé gbogbo nǹkan dàbí pé ìlérí tọ́lọ́run ti ṣe bíi pé kò lè bíi pé kò lè ṣe é lónìí ẹ jẹ́ ká wo bíbélì wa sí inú ìwé galatia ìwé galatia orí ìkẹrin ìwé galatia orí ìkẹrin láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkeje ìwé galatia orí ìkẹrin láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkeje bíbélì wípé ó ní ṣùgbọ́n nígbà tí àkókò kíkún àkókò kíkún náà dé ọlọ́run rán ọmọ rẹ̀ jáde wá ẹni tí ó ti ẹni tí a bí nínú obìnrin tí a bí lábẹ́ òfin láti ra àwọn tí ń bẹ lábẹ́ òfin padà kí àwọn tí ó lè gbà kí àwọn tí ó lè gbà kí àwọn kí ó lè gba ìsọdọmọ ó ní àti nítorí tí ẹ̀yin ń ṣe ọmọ ọlọ́run sì ti rán ẹ̀mí ọmọ rẹ̀ sínú ọkàn yín tí a fi ń ké pé ábà bàbá nítorí náà ìwọ kì í ṣe ẹrú mọ́ bí kò ṣe ọmọ àti bí ìwọ bá ń ṣe ọmọ ǹjẹ́ ìwọ di ìwọ di àrólé ìwọ di àrólé ọlọ́run nípasẹ̀ jésù kristi ẹ̀kẹ́ hallelujah ẹ̀rí ohun tí paul ń sọ ń bíbà yìí ó ní í ṣe pẹ̀lú wípé bí ọmọ ṣe ń láti ní sùúrù láti lè jẹ́ ajogún bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ bàbá òbí tàbí àwọn òbí rẹ̀ àwọn òbí ọmọ yìí wọ́n jẹ́ ọlọ́rọ̀ wọ́n jẹ́ olówó ṣùgbọ́n tí ọmọ yìí ní láti ní sùúrù títí tí ó fi ní òmìnira láti lè ṣe kíni o láti lè gba ogún ìbí tàbí nǹkan tí à ń pè ní èyí tí à ń pè ní ogún láti lè gbà á eléyìí ní í ṣe pẹ̀lú àṣà ayé àtijọ́ ó ní í ṣe pẹ̀lú àṣà tí àwọn àwọn àwọn ará jù àbí àwọn ajá pàápàá gbogbo ayé àtijọ́ ṣá àtàwọn ará jù pàápàá tí wọ́n máa ń ní wípé ó dìgbà tí òbí nígbà tó bá tó bá gbèsè látó ṣe kíni o ló máa wá tó gbé ogún lẹ̀ fún àwọn ọmọ tí a bá wo Gàlátíà orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrin tí a kà fún wa yẹn bíbélì wípé ní àgbà tí àkókò kíkún tí àkókò kíkún tó dé ó ní ọlọ́run ṣe kí ni o ọlọ́run rán jésù kristi ọmọ bíbí rẹ̀ yẹn ó rán wá sí ayé láti wá kú fún wa lórí igi àgbélébùú kí a bá lè jẹ́ ajogún àti àjùmọ̀jogún ògo so ohun tá a lè máa rí bẹ́ẹ̀ ni wípé àkókò kan parí àkókò tó kọ́kọ́ parí yẹn òun ni tó parí òun ni àkókò òfin tó jẹ́ pé ènìyàn ń ṣiṣẹ́ láti lè di ẹni ìgbàlà ènìyàn láti pa òfin mẹ́wàá mọ́ ènìyàn láti ṣe ṣe àwọn oúnjẹ tó máa jẹ eh, ilé ìjọsìn tó máa ṣe àti gbogbo ẹ̀ ó ń jẹ́ àwọn ọ̀nà láti lè jẹ́ kí ènìyàn lè ṣiṣẹ́ fún ìgbàlá ọkàn ẹ̀ ṣùgbọ́n àkókò yẹn bíbélì wípé nígbà tí àkókò kíkún tó pé tó dé ó túmọ̀ sí pé àkókò tàtijọ́ yẹn ó parí àkókò míì ó ṣe kí ni o ó wá bẹ̀rẹ̀ àkókò tó wá bẹ̀rẹ̀ ní titun yẹn ó jẹ́ àkókò tí à ń pè ní oore ọ̀fẹ́ èyí tó jẹ́ pé Jésù Kristi tí ọlọ́run nínú ara ẹ̀ tó tó tó wò pé àkókò yìí tó láti ṣe kíni láti lè fún wa ní láti lè fún wa ní ẹ̀mí ìsọdọmọ láti lè fún wa ní ní ẹ̀mí láti lè fún gbogbo ìran ènìyàn ní ẹ̀mí ìsọdọmọ àwọn tó dẹ̀ máa gba ẹ̀mí ìsọdọmọ yìí ó túmọ̀ sí pé wọ́n ń ṣe nípò padà kúrò ní ẹrú wọ́n ń di ọmọ àti àjùmọ̀jogún ẹ̀ tí bá rí wo ìwé ìwé ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ kẹrìnlá ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ kẹrìnlá bíbélì wípé ó ní nísinsìnyí ó ní ẹ̀bi kò sí fún àwọn tó wà nínú kristi jésù àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí ẹ rí ẹ àkókò orí ọ̀fẹ́ yẹn ó jẹ́ àkókò ti ẹ̀mí ó jẹ́ àkókò ti ẹ̀mí ọlọ́run tó jẹ́ pé ó ń gbénú ènìyàn tó lè gbénú ènìyàn ẹ̀kẹ́ hallelujah ẹ rí ohun tí mo fẹ́ jẹ́ ká mọ̀ ò ní wípé àkókò iṣẹ́ òfin ti parí àkókò orí ọ̀fẹ́ òun ni jésù kristi òun ló ṣe kí ni òun ló mú wá nígbà tí jésù kristi parí iṣẹ́ yìí lórí igi àgbélébú ohun tí àkókò kérésìmesì ohun tó túmọ̀ sí nìyẹn láti lè rán wa létí gbogbo iṣẹ́ tí jésù kristi ti ṣe kì í ṣe nípa kì í ṣe nípa àkókò jíjẹ àti mímu nìkan ó dáa ká jẹ ó dára ká mu ṣùgbọ́n a ò gbúdọ̀ gbàgbé ẹni tí a bí yìí iṣẹ́ tó wá tó ṣe lórí igi àgbélébú fún wa a gbúdọ̀ gbàgbé iṣẹ́ ìràpadà èyí tó ṣe fún wa lórí igi àgbélébú ẹ kíyèsí ohun àkọ́kọ́ tá a lè rí òun ni wípé a ní ìyípòpadà ńlá a ní ìṣípòpadà ńlá ìyàtọ̀ ńlá ti ṣẹlẹ̀ nínú ayé onígbàgbọ́ ẹni tó fi ayé fún Jésù Kristi ó ní ẹ̀yin kì í ṣe ti ó ní ó ní ẹ̀yin tí kì í ṣe ènìyàn nígbà kan rí ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ènìyàn Ọlọ́run ẹ̀yin sì ti rí àánú gbà ẹ̀yin tí kò sì rí àánú gbà rí ṣùgbọ́n nísinsìnyí ẹ ṣe kíni ẹ ti rí ẹ ti rí àánú gbà lọ́wọ́ ọlọ́run ohun tí paul ti pétérù tó ń sọ nìyẹn torí pé nígbà kan rí ipò wa ti ṣípò padà báyìí àkọ́kọ́ báyìí ni pé a ti ní nǹkan tí a ń pè ní àwòrán titun ìyẹn ni new identity a ní nǹkan tó ń pè ní ní ìrí titun a ti ní ẹ̀dá titun tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí a jẹ́ ènìyàn tó yẹ pé kì í ṣe ènìyàn a kà wá sí ènìyàn ọlọ́run a ò kà wá bí ẹbí ọlọ́run a ò jẹ́ a ò a ò a ò a ò sínú ẹbí ọlọ́run ṣùgbọ́n a wá di pàtàkì nítorí ikú ikú Jésù Kristi èyí tó jẹ́ pé àti tó jẹ́ pé ó ṣílẹ̀kùn fún sílẹ̀ fún oore ọ̀fẹ́ fún wa a wá rí àánú gbà bẹ́ẹ̀ la sì mú wa wálé ìkejì ta lè kíyèsí ni pé ìdúró wa ti wá yí padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa jẹ́ ẹni tó jẹ́ pé ó jẹ́ ẹrú ṣùgbọ́n nísinsìnyí a ẹrú a jẹ́ ẹrú sí òfin a jẹ́ ẹrú sí ẹ̀ṣẹ̀ a jẹ́ ẹrú sí sátánì òun ló ń ṣàkóso ayé ènìyàn gbogbo èèyàn ló wà lábẹ́ ìṣàkóso ẹ̀ṣẹ̀ àti òfin àti ikú ṣùgbọ́n nítorí pé Jésù Kristi kú fún wa àgbélébó torí pé a wá sáyé a ó sì kú fún wa àgbélébó ó jẹ́ kí ìdúró wa kó ṣe kíni o kó yí padà òkẹta ni wípé a rí i pé ipò wa pàápàá ó yípo padà ó yí padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹrú ni wá ṣùgbọ́n a sì a sì jẹ́ a sì dúró nínú ẹ̀bi níwájú ọlọ́run a jẹ́ a jẹ́ ẹni a jẹ́ ènìyàn tó wà lábẹ́ ìbínú ọlọ́run ẹlẹ́ṣẹ̀ lábẹ́ ìbínú ọlọ́run la jẹ́ ṣùgbọ́n nísinsìnyí a ti mú wa padà a ti parí ìjà a ti ní ìlàjà pẹ̀lú ọlọ́run a ti sọ wá di mímọ́ a ti sọ wá di ẹni ẹni pípé níwájú ọlọ́run a ti kúrò lábẹ́ lábẹ́ lábẹ́ ìbínú ọlọ́run lórí ayé wa a ti kúrò lábẹ́ ìfinisùn lábẹ́ lábẹ́ ìfisùn ìfisùn olùfisùn ni ìwé kólósè orí kínní kólósè orí kínní òun ló jẹ́ ká rí ọ̀rọ̀ yẹn kólósè orí kínní ẹ̀rí kólósè orí kínní yẹn ẹ jẹ́ ká sáré wò kólósè orí kínní ẹsẹ̀ ìkejì-dín-ní-ogún àti ìkọkàn-dín-ní-ogún ó ní òun sì ti òun sì jẹ́ orí fún ara ara èyí ni èyí ni ìjọ ẹni tí í ṣe ìpilẹ̀ṣẹ̀ àkọ́bí láti inú òkú wá pé nínú ohun gbogbo kí òun kí ó lè kí ó lè ní ipa tí ó ga jùlọ ẹni ó nítorí nítorí dídùn dídùn inú bàbá ni dídùn inú bàbá ni pé kí a ní kí a kí a kọ kí a kọ ìtumọ̀ gbogbo kí a sì máa jẹ́ mímọ́ nínú nínú ọlọ́run ẹ ohun tí mò ń gbìyànjú àti kà ń bẹ̀ yẹn ó ní pé Kólósè ń sọ wípé nísinsìnyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò jẹ́ ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò jẹ́ nǹkankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò jámọ́ nǹkankan ṣùgbọ́n a ti àkọ́bí pẹ̀lú Jésù Kristi àti jẹ́ àwa jẹ́ àkọ́bí pẹ̀lú ọlọ́run a ní ipò tuntun pẹ̀lú ọlọ́run torí pé jésù jẹ́ àkọ́bí a jẹ́ àkọ́bí pẹ̀lú ẹ̀ a ti kúrò ní ipò ẹrú a ti kúrò nínú òkú àti wá ọkàn wa ti wá di alààyè nínú nínú ọlọ́run ẹ̀kẹ́ hallelujah ìdí ẹ̀ ni wípé a ti rà wá padà a ti parí a ti ṣiṣẹ́ ìlàjà pẹ̀lú wa ìkẹrin tá a rí nínú ẹ̀mí ìsọdọmọ tí ọlọ́run fi fún wa yìí òun wípé a ní ìbáṣepọ̀ tuntun tẹ́lẹ̀tẹ́lẹ̀ a wà nínú ọkàn tó ń pòrúurú a wà nínú ìbẹ̀rùbojo eh, sí ọlọ́run ṣùgbọ́n ní báyìí a ò sí a jẹ́ ọmọ ọlọ́run a ò sí nínú ìbẹ̀rù pé bóyá ọlọ́run lè sọmọ́ sọ́run àpáàdì àti ìyẹn ti ìyẹn ti ìyẹn ti kúrò ńbẹ̀ àti wá wá àti súnmọ́ jésù kristi báyìí nípa ìbáṣepọ̀ àti ìrìn àjò tímọ́tímọ́ pẹ̀lú pẹ̀lú ìbádọ́rẹ̀ pẹ̀lú ọlọ́run báyìí èmi àti ìwọ a lè sọ wípé hábà bàbá a lè sọ bẹ́ẹ̀ wípé haba baba ìyẹn túmọ̀ sí pé a lè ké pe ọlọ́run a lè pe ọlọ́run láti inú ìfẹ́ ọlọ́run sì lè dá wa lóhùn láti inú ìfẹ́ èmi àti ìwọ lè sọ pé haba baba nítorí ohun tí jésù kristi tó ṣe fún wa lórí igi àgbélébó ǹjẹ́ ìwọ tí ò ń gbọ́ mi ṣé o ti gba ẹ̀mí ìsọdọmọ ṣé a ti tún ọ bí ǹjẹ́ o ti di àtúnbí ǹjẹ́ ẹ̀mí mọ́ ọlọ́run alààyè tó ń gbé nínú ẹ ó ṣe pàtàkì fún wa ẹni tó bá máa tó máa gba ẹ̀mí yìí á jẹ́ ẹni tó máa rẹ ara ẹ̀ sílẹ̀ tá a mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni òun òun kò lè ran ara òun lọ́wọ́ wípé òun ò lè gba ara òun là wípé òun kò lè tún ara òun bí ẹnìkan ló lè tún wa bí ẹnìkan ló lè sọ wá di ẹ̀dá tuntun ẹnìkan ló lè mú àwọn ọ̀nà ẹbí ọlọ́run ló lè fún wa ní ìdúró tó jẹ́ pé kò ní ẹ̀ṣẹ̀ kò ní àbàwọ́n kò ní ìbínú kankan ní iwájú ọlọ́run màá rọ̀ wípé eléyìí gbọ́dọ̀ máa jẹ́ ayọ̀ wa àkókò kérésìmesì gbọ́dọ̀ máa rán wa létí eléyìí kó sì lè kélé sì máa jẹ́ ayọ̀ wa bóyá arówó raṣọ ni o bóyá àrówó raṣọ ni o eléyìí gbúdọ̀ máa jẹ́ ayọ̀ èmi àti ìwọ ibi tá a máa parí iṣẹ́ ìránṣẹ́ yìí sí lọ́jọ́ òní ní yìí tó bá dijọ́ mẹ́jọ lórúkọ Jésù Kristi a ó tún pàdé nígbà tá a tún máa bá ara wa sọ ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ kí a gba àdúrà Ọlọ́run pàtàgbára dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín pàápàá ní àkókò yìí àti iṣẹ́ tẹ́ ṣe lórí àgbélébùú fún wa a dúpẹ́ torí bí yín ní ibùjẹ ẹran eléyìí sì jẹ́ ayọ̀ wa wípé ẹ̀yin náà ló wá kú tẹ́ wa dọmọ tẹ́ fún wa ní ẹ̀mí ẹ̀mí ìsọdọmọ ògo ni forúkọ yín ọlọ́run gba ọpẹ́ wájọ́ mẹ́jọ dọwọ́ yín olúwa kà wá yẹ ká máa yìn ká máa dúpẹ́ aṣọdún ayọ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín jésù lolúwa ó dàbọ̀.